محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أدوك أفهم ولون وضع أترى إكي جافهم وجش الله صلى الله عليه وسلم أنك يولون وضع في كواه tó Allah fún wa tí ò jẹ ká gọ̀ bá a ṣe gọ̀ bẹ́ẹ̀ náà la gbọ́n ọgbọ́n àgbọ́njù tó jẹ́ pé olórí agọ̀ nìyẹn náà ó júwe yìí débi pé ẹni bá kẹ́kọ̀ọ́ ẹ̀ béèyàn bá ní olùpáyọ̀ ọlọ́run ọba lòun ẹni àsúnmọ́ lòun jẹ́ sí ọlọ́run ọba tó bá sọrú eléyìí létí gbọ́ ẹni tí ọlọ́run ọba ṣe ní onímọ̀ ẹ̀sìn ọlọ́run gbólóhùn mélòó kan tó bá jáde lẹ́nu ẹ̀ á máa júwe pé ṣé lóòótọ́ ló rí bẹ́ẹ̀ àbí ni ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá sọ ọ́ létí ẹni tí ò nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ohun tóun tiẹ̀ lè má mọ kí lòun fẹ́ fi pè lópùrọ́ nígbà tí a bá ti ní àjọ a lè mọ ṣògbìdì ni tí wọ́n ń sọ ni <clears throat> àbí pàǹtí ọ̀rọ̀ ni ẹni tó lájọ̀ ló máa mọ̀ pé ọ̀rọ̀ yìí báyìí lórí lọ́dọ̀ àwọn nàṣọ́rọ́ àwọn tí wọ́n jẹ́ adarí ẹ̀sìn wọn wọn a máa ní ọ̀pọ̀lọpọ̀ àdìsọ́kàn tó gun púpọ̀ tó jẹ́ pé tí mùsùlùmí bá gbọ́ a máa mọ̀ àmọ̀dájú wípé eléyìí kì í sọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹni tó mọ Ọlọ́run ṣùgbọ́n gbà tó jẹ́ pé àwọn èyí tí ẹ kí tíra wọn sáwọn ọmọ ọ̀jọ́ wọn létí lẹ́yìn kí wọ́n sọ fún wọn pé àwọn ń ṣe mérékù àwọn tí wọ́n bá fẹ́ kí wọ́n mọ̀ nínú tírà ni wọ́n máa ń sọ̀rọ̀ lọ́ọ́bẹ̀ mùsùlùmí ló jẹ́ pé ọmọdé tàgbà wa a fẹ́ ha Qur'an a fẹ́ mọ̀túmọ̀ ẹ̀ a sì ń fi Qur'an ṣe wáàsí lẹ́fẹ̀lẹ́fẹ̀ kò sí ááyà kan tó jẹ́ ìwọ̀ fún yín láti kẹ́nu Qur'an gbogbo ẹ̀ là ń ké síra wa létí àwọn tá à ń sọ yìí bá darí ìjọba ti ń ṣe ohun tí wọ́n ń pè ní iṣẹ́ ìyanu tí wọ́n ń rírú ní táwọn náà fẹ́ wọn yìí sábà darí wọn síbi pé kí wọ́n lọ máa yẹ kí lọ́lọ́run ọba sọ kí ló pa láṣẹ kí ló ṣe léèwọ̀wò ló fi jẹ́ pé téèyàn bá ti rí i pé ilé ìjọsìn kan ń kún àwọn ọmọlẹ́yìn wọ́n ń rírú nǹkan tí Wọn fẹ ni níjọ́ tó bá ti di pé ohun tó jọ mérekù yẹn ò tún ṣe bí ẹni máa sí ń bẹ̀ bí wọ́n ṣe rò mọ́ wọn á tún ya síbòmíì àwa dúpẹ́ tọ́lọ́run ò ṣe tiwa bẹ́ẹ̀ yẹn òdodo ẹ̀sìn òun náà ni kéyìn ó mọ ọlọrun ọba bó ṣe júwe ara ẹ̀ kí mùsùlùmí kan bá jáde ń sìn tó bá ní à ah, òun rí ọlọ́run lálẹ́ àná o bó ṣe lè wù káàfà náà pàtàkì tó á jábọ́ lójú àwọn èèyàn á jábọ́ lójú mùsùlùmí torí pé kò sí nínú táṣíwájú ẹ̀dá ti pa wá wípé ẹnìkan ó ga nípò nílé ayé ń bí ìdébi kó lè máa fọwọ́ sọ̀yà fún wa pé òun rí ọlọ́run ọba òjíṣẹ́ ńlá fúnra rẹ̀ ẹnu àwọn sọ̀háábà òkò lórí pé sórí ọlọ́run ṣé ò rọ́lọ́hun torí pé èyí tó dájú jù náà ni pé kò rí ọlọ́run ọba àwọn tọrọ wọn fẹ́ túmọ̀ sí pé à bóyá ó rí ọlọ́run wọ́n bá wọn tó sí pé rírí tó rí kì í ṣe rírí tó fi agbárí yìí rí ọlọ́run ọba bí ó pé kí ni o ó fẹ̀mí ẹ̀ ó fi rí ọlọ́run ọba ni ìyẹn nígbà tó tiẹ̀ gun sánmọ̀ lọ ṣùgbọ́n pé nílé ayé ń bí kẹ́dà kan bíi tèmítẹ̀yìn kó máa bá ní sọ̀rọ̀ kó wá ní mo pàdé ọlọ́run àbí ọlọ́run bá mi sọ̀rọ̀ láàárín mùsùlùmí wọn mọ̀ pé á tí kì í bá ṣe pé ọpọlọ ẹ̀ dàrú kì í ṣẹni tó yẹ káwọn ó tẹ́tí gbọ́rọ̀ ẹ̀ dépòdépò páwọn tiẹ̀ wá gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́ torí náà a fẹ́ rán wa létí gbólóhùn kan àbí méjì lórí kí ni irú àdìsọ́kàn tí a fẹ́ fún mùsùlùmí nípa rírí ọlọ́run ọba sójú àwọn afáàsúnà ẹnu wọn kò pátápátá lórí pé rírí ọlọ́run ọba sójú tó bá jẹ́ ní áhírà lẹ́yìn tá a bá kú kò sẹ́nìkan tó sọ pé àní rí ọlọ́run sójú nínú àwọn àfáà súnà àwọn tí wọ́n ṣe iyèméjì nípa rírí ọlọ́run sójú ní áhírà àwọn oníbídà ni pàápàá jùlọ àwọn ìjọ tí wọ́n ń pè ní aljahamiya àwọn tí máa já ìròyìn kúrò lára ọlọ́run tí wọ́n ní gbogbo ìròyìn tọ́lọ́run bá fi ara ẹ̀ táwọn bá ti rí tó fẹ́ jọ tẹ̀dá àwọn ò ní fi èròyìn ọ̀hún nílẹ̀ fọ́lọ́hún ọba torí pé àwọn ò fẹ́ fi ẹ̀dá wé ọlọ́run àwọn ò fẹ́ fi ọlọ́run wé ẹ̀dá ṣùgbọ́n ní máa ṣe báyìí ó tako ní táṣáájú ẹ̀dá tó fi jíṣẹ́ fáwa níta náà bí kọ́ wa ni pé gbogbo ntọ́lọ́run bá ti fi ròyìn ara ẹ̀ ká fi ròyìn ẹ̀ àlàyé ẹ̀ láàwà sọ pé àmọ́ báwo ló ṣe ń ṣe é ṣùgbọ́n agbọ́n tó ń sọ yé wípé ó ń ṣe é tó bá lóun ń sọ̀kalẹ̀ wá sí sánmọ̀tayé ó ń sọ̀kalẹ̀ náà ni báwo ló ṣe ń sọ̀kalẹ̀ àmàlàyé ẹ̀ ṣùgbọ́n kéèyàn wá ní àrárá àní sọpọ́lọ́wọ́n bá ń sọ̀kalẹ̀ wá sí sánmọ̀tayé bá ṣe jẹ́ ń fún wa pé tóòrù bá ti dá sí mẹ́ta ọba zàtíyà máa sọ̀kalẹ̀ wá sí sánmọ̀ tayé èèyàn tí ń sọ ìsọkúsọ táwọn jahamiya sọ nìyẹn àbíbi tó ti sọ wípé àwọn tí wọ́n ń bá wọ aṣíwájú ìdájẹ́jẹ́ ọwọ́ tí wọ́n tẹ́ àgbọ́wọ́ tó tẹ́ tí wọ́n ń gbé ọwọ́ lé ẹ lọ́wọ́ yẹn èmi ọlọ́run ọba náà gbọ́wọ́ tèmi náà lé wọn lọ́wọ́ táwọn ahlùsùnà bá fẹ́ tún wá ní bẹ́ẹ̀ ni ọlọ́run lòun lọ́wọ́ ó ṣe ń gbé ọwọ́ lé àwọn sọ̀hábà yẹn lọ́wọ́ báwo lọ́wọ́ ọlọ́run ṣe rí àlàyé àmọ́ ẹni tó bá fi ròyìn á lọ fún èyí tá a mọ̀ nínú àlàyé ẹ̀ lọ ṣùgbọ́n jahamiya tá à ń sọ yìí àwọn ò ní torí ọba mọ́ wọ́n tún wá gbé àwọn kọjá àwọn ní àlàyé ẹnìkọ̀ọ̀kan la mọ̀ kódé èyí tó sọ yẹn gan àní gbà á wípé èyí tó gbà lérò nìyẹn ìyẹn ni túmọ̀ pé wọ́n fẹ́ ṣe àfọ̀mọ́ fọlọ́hún wọ́n wá tayọ ààlà àhàso ahlùsùnà a máa ń wà ní ẹni tó wọ̀n tó wọ̀n sí ni ní tó fi ròyìn rẹ̀ á fi àlàyé tó yàtọ̀ sí ní tó fi mọ̀ wá a ní ṣàyà gbangba lọ síbẹ̀ tí kìí bá ṣe pé ààrẹ rè fún un torí náà ẹnu àwọn afáàsùn náà kò nípa pé lẹ́yìn ikú o gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí tọ́lọ́run ní yóò wà àlìjẹ́nà náà ni ó rí ọlọ́run ọba sójú báwo ni ó ṣe rí àlàyé òye wa ṣùgbọ́n ànábì ni bí òṣùpá ṣe máa lé ní sánmọ̀ lóṣù pàdé mẹ́ẹ̀ẹ́dógún tí sánmọ̀ máa ń mọ́lẹ̀ kedere tó jẹ́ pé àkókò tára àbàdàn rí náà lára èkó ń rí òun lára àjẹ̀bú ń rí bá a ṣe pọ̀ tó àjọ ń wò ó rírí ẹnìkan onítẹnìkan lára ó ní bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀rí ọlọ́run ọba yẹn ó ní nínú gbogbo ohun tọ́lọ́run bá wá pè ní ìdẹ̀ra ìkẹ́ tí ó máa dùn mọ́ yín lẹ́mìí láti jẹ́ náà ó ní kò sí kan tí ó dùn mọ́ yín bí rírí ọlọ́run ọba sójú tòró níjọ́ náà kọ́lọ́run ó tó yọ gàgá tó fi bò wá lójú tá a fi rí òun ó ní yóò kọ́kọ́ bi wá lọ́gbà àlùjẹ́nà yìí pé ẹ̀yin ọmọ àlùjẹ́nà kí ló tún kù tẹ́ǹfẹ́ ṣẹmọ̀ pé ńlẹ̀ ayé yìí ọlọ́run ò kẹ ẹnìkan débi kó wá ní kò sí nǹkan tó kù mọ́ bó ṣe lè wò kíkẹ́ ọ̀hún ó pọ̀ tó yóò tún ronú kan kankan fóun tó ń fẹ́ sí i téèyàn ò báyìí tí ní ìkẹ́kan yóò máa rò pé tó bá ti tẹ̀ ń lọ́wọ́ òun ò ní ìdí nǹkan míì mọ́ bọ́wọ́ ẹ̀ bá tẹ̀ èyí tó tún ga jùlọ ni ó béèrè bọ́lọ́run ṣe ní kẹ́mi ọmọ àmẹ́bí adámọ̀ màrí náà nìyẹn ẹ rí i pé fún àwa tí ọlọ́run bá ní kí n tí ó fún ọ mọ ní bó ṣe mọ́ gbogbo wa ń gbẹ̀yìn pé káwa náà ní mọ́tò ká kọ́lé àwọn kan ara mọ́tò akọ́lé kì í ṣe nǹkan tó special táwọn lẹ́yìn tán bá ra mọ́tò kan wá tí mo kí ló tún kù táwọn ò ni wọ́n láwọn fẹ́ ní àbí ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi yìí ó lè jẹ́ pé lẹ́ẹ̀kan lọ́dún mẹ́rin ó lè ẹ̀ á dẹ̀ máa ránṣẹ́ máa kò bá ìrònú tó sẹ̀lẹ́ẹ̀m ìrònú tó pé kò bá mú nǹkan lò wọ́n á máa owó tó dẹ̀ rà á ó rẹ wọ́n kàn sọ pé à bílíọ̀nù báyìí òun náà ní yáàtì yáàtì yẹn wà lójú kan náà létí omi torí náà kò sí ẹni tó ní yáàtì tó ń wo nǹkan míì tó tún jù yẹn lọ ṣùgbọ́n láìdẹ́m náà àlẹ́bí ni ọlọ́run ó tẹ̀yìn lọ́rùn débi pé gbogbo ń tẹ́ fẹ́ ìmájì pẹ́ fẹ́ ní pátá náà ni ó fi kẹ́yìn ẹ ní lè ronú nǹkan míì tọ́lọ́run ò tí ì ṣe fún yín òun yóò wá sọ fún yín pé ah mo tún ní n tó dáa ju ìtẹ̀mọ̀ yìí lọ yóò wá ṣí gàgá tí ò jẹ́ kárí ànábì wa ní nǹkan kan wá ní dùnmọ́ yín bí rírí tẹ́ẹ̀rí ọlọ́run ọba sójú torí náà mo bẹ ọlọ́run fún mi àtẹ̀yìn ọlọ́run dákun èyí tẹ́rú máa ṣe tí kì í fi tọ́ sí oúntọ̀hún láti rí ọlọ́run torí pé àìrí ọlọ́run sójú ànábì fi ròyìn àwọn kan pé àpẹẹrẹ ìyá ni àpẹẹrẹ ìbínú ọlọ́run ni ọlọ́run má fi ṣe tiwa eléyìí nípa rírí sójú ní àhírọ̀ ìdàkejì ẹ̀ wá nípa ayé ń bí tí wọ́n bá bi wá léèrè àwọn àtàjẹ́ mùsùlùmí pé ṣé ẹni tó lóun rí ọlọ́run sójú ní ilé ayé ń bí yìí ṣó gbádùn àní kò gbádùn kò gbádùn téèyàn bá lóun rí ọlọ́run ọba sójú láyé ń bí àní kò gbádùn torí pé tí ó bá tọ́ sẹ́nikẹ́ni ni láti sọ pé òun fi ojú agbárí èrí ọlọ́run ọba òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àti bóyá àwọn ànábì míì tọ́lọ́run ọba kẹ́ ni ò bá tọ́ sí kí wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀nà ládẹ̀ sọ yìí pé kò sí ní tó jọ ṣùgbọ́n ìròyìn kékeré kan wá hadith eh, tí ànábì sallallahu alaihi tó ti sọ báyìí pé inni ra'aytu rabbi fi ahsani sura wọ́n ní anabi sallallahu alayhi wa sallam eh, ó pẹ́ jáde wá kí ìwọn àṣùbà fáwọn nídàgbé ọjọ́ kan hadith afẹ́kà sọ́lé tí ó wà nù tíra al-imam àti musnad al-imam àwọn afọ́ ní hadith wọ́n sì yẹ̀wò wọ́n ní hadith ọlálàáfíà ni wọ́n nígbà tá Ànábì sallallahu alaihi wasallam tó pẹ́ jáde àwọn sọ̀hábà wọ́n ní kódà òòrùn fẹ́ jáde láàárọ̀ ọjọ́ tá à ń sọ yìí ìgbà tó wá jáde wọ́n sáré ṣe ìkọ́mà nígbà tá Ànábì kírun tán ó kírun náà lọ́jọ́ tá à ń sọ yìí ó kúrú torí pé ọjọ́ ti lọ òun náà fẹ́ kóòrùn ó jáde báwọn lẹ́nu ẹ̀ ó nígbà tó sálámọ̀ ó wá ní ìjókòó sáyé yín ẹ má ti tùká wọn ló wá yíjú sáwọn ó wá ní ẹjẹ ń sọ tó jẹ ń pẹ́ jáde fún yín mo jáde kírun òru lẹni ìrun òru yìí náà la pè ní kìyàmù lẹyìn ta ní èyàn ò gbọ́dọ̀ lẹ mùsùlùmí ò gbọ́dọ̀ lẹ débi kó máa fi gbogbo òru sùn àwọn tí máa ní nǹkan kan lé àwọn kiri ẹnìkan fẹjú mọ́ wọn eégún lé àwọn kiri wọn kì í ṣẹni tó yan ìrun òru láṣà ẹni tí ń bá máa ń jí kírun òru òun ni ó fẹjú má jàjẹ tó ló fẹjú mọ́ àjẹ́ ò àjọ ní dẹ́rù tó bá jẹ́ni tó mọ pàtàkì fún òun máa kí ìrun òru ó wá kéré jù rákà méjì ṣáfì rákà kan wítìrì ó pẹ́ jù àsìkò tó sì dáa jù sínú là ń sọ yìí kírun àsùbá bá ti ń bọ̀ báwo lèèyàn ṣe fẹ́ sùn títí títí títí tí ò ní jí láago márùn-ún téèyàn bá jí láàárín aago márùn-ún àti pé wọ́n pe ìrun àsùbá ó ti tó kírun òru rákà mẹ́ta péré ìṣẹ́jú mẹ́wàá ó ti tó ó tún di jọ́ kejì torí náà ẹni tí kì í kírun òru rárá rárá bí ẹni tó lọ sójú ogun ni ó lóun ò nídìí láti mú nǹkan ọjà kankan dání so tí o bá lóò lọ́ta àwọn ọ̀tá yí wa kátàwò mọ̀ wọ́n bí ò bá jọ máa nẹ́bí adam àtàǹjẹ̀nú ńkọ́ torí náà ká fi kíní wọ̀nyí ká fi wá ìṣọ́ ẹni tọ́lọ́run ọba ń ṣọ́ torí kó fi iṣẹ́ rán òun gan ń jí kírun òru kó tún wáṣọ ká tó wá sọ àwátajọ́lẹ̀ wọ́n ní ó wá ní irun orun tóun kí ń sọ yìí ó ní nígbà tó ń kí ó ní ara mi wá wúwo oorun wá kùn mí ìgbà tí mo wá sùn látara oorun tó kùn mí yìí well kò sọ pé òun sùn ṣùgbọ́n ó lóorun kùn òun bóorun bá wá kùn yàn tí ara wúwo ohun tó súnmọ́ jù náà ni pé bí oorun bí oorun ló ṣe é ó ní mo wá rí ọlọ́run ọba ọba àlékè ọlá fi ahsani sura láwòrán tó rẹwà jù àwòrán tó rẹwà jù tẹ rántí tí à ń bá bọ̀ a ní rírí ọlọ́run ní áhírà ẹnu àwọn àfàkóso yẹn ànábì wa ń jí lásùbà kan ó ní mo rí ọlọ́run ọba nígbà tó oorun kùn mí tí wọ́n bá bi wá léèrè pé ṣojú agbárí ló ti rí ni àbí kíni kí ló súnmọ́ kó jẹ́ àlá àwọn àfáà súnmọ́ wa ní eléyìí ò tako ìpìlẹ̀ tá à ń sọ ọ́ bọ̀ o wípé ẹ̀dá kan ò ní fi ojú agbárí yìí rí ọlọ́run ọba nílé ayé ń bí hadithi kan tiẹ̀ wá wà tó yanjú ẹ̀ ó ní ra'aytu rabbi bi'ayni qalbi mo fi ojú ọkàn mo fi rí ọlọ́run ọba mi ojú ọkàn yẹn ni pé kì í ṣe kó fo ojú agbárí ó fi rí ọlọ́run ọba ọlọ́run ṣe payẹ́ ẹ̀mí ẹ̀ láti rí tí èmi àtẹ̀yìn ò rí ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam kò síbì kan tó ti sọ pé irú ojú tèmi fi ń rí yìí òun náà fi rí ọlọ́run ọba ó lóun sì rí láwòrán ní ìrí tó rẹwà ju gbogbo nǹkan tí èèyàn máa ń rí lọ torí náà tọrọ bá débẹ̀ wípé àwọn àfáà kan eléyìí sì pọ̀ lágbà àwọn bíi súfì bíi súfì tí mi inú wọn máa fọwọ́ gbáyà ní tí ò rí fóun rí gbogbo ẹni bá sọ pé òun rí ọlọ́run ọba sójú tí nǹkan ò bá kọlù ú a sọ pé dájúdájú oníbídà ni tó bá wá fẹ́ tọ́ka síro hadith yìí gbá tí bá nàbí náà sọ pé òun rí ọlọ́run á ní a rí hadith míì tó ṣàlàyé ẹ̀ wípé ojú ẹ̀ ní ibi mo fi rí ọlọ́run ọba kì í ṣe ojú agbárí torí náà rírí ọlọ́run sójú ilé ayé ń bí kò sínú ìgbàgbọ́ fìjíṣẹ́ ńlá ti jíṣẹ́ fún wa rírí sójú ní áhírà bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí tó bá wà jẹ́nà náà ní ojú sójú ní áhírà ká lè fi àǹfààní sílẹ̀ fún ìbéèrè jẹ́ kí n dánu dúró ń bì mo bẹ̀ ọlọ́run fún èmi àtẹ̀yìn kókó téèyàn fi ń jẹ́ mùsùlùmí tó yanjú náà ní kádì sọ́kàn ẹni kó wà ń bámu sí ní táàmàdì wa fi jíṣẹ́ kádì sọ́kàn ò bá jọ tiẹ̀ iṣẹ́ ẹ̀sìn tá a fẹ́ ṣe ò lè jọ tiẹ̀ láéláé so mo bẹ lọ́hùn má jẹ́ àgbà nǹkan kan gbọ́ tóun ò gbàgbọ́ má sì jáṣà ìgbà nǹkan kan gbọ́ tóun gbàgbọ́ náà bismillah hussein. ní máa ṣe àdúrà káwá sọ pé ọlá nàbì àfáà yìí ń béèrè pé ṣé n tó tọ́ ni àbí n tí ò tọ́ ká jìnà sí ló dáa jù ló dáa jù ṣùgbọ́n ní tí ẹni tó sọ bẹ́ẹ̀ lè gbà lérò tí ò ní túmọ̀ sí ẹ̀bọ mọ́pèjúwe téèyàn bá gbà lérò wípé ọlọ́run ọba nífẹ̀ẹ́ ànábi sallallahu alaihi wasallam ìfẹ́ tó ní sí i ló fi fi ẹ̀sìn Islam ránṣẹ́ mi àtẹ̀yìn táwa fi ṣe oríire pé bí iznillahi ta'ala àní jọmọ́ná jọ àjíǹde táwa ní ọlá nẹ́bì là ń jẹ pẹ̀lú jíjẹ́ mùsùlùmí ṣáà nẹ́bì ló dá nǹkan ọ̀hún ṣàbọ́lọ́wọ́n ọba ọlọ́run àbí àtòlú náà sọ pé ọlá nẹ́bì ohun tá ni pé ọlá ìkẹ́ tí ọlọ́run ọba kẹ́ ànábì táwa wá ń jẹ àǹfààní yẹn àbí ṣùgbọ́n ní èdè yorùbá a sọ pé àjọ láwọn bàbá wa lénìí bí ìbáṣọlá wọn tá a jẹ nǹkan báyìí báyìí báyìí báyìí díẹ̀ ló kù àbí so ẹni tó bá gbà lérò pé ọlá ànábì ànábì fúnra ẹ̀ kọ́ ló ní ọlá yẹn ọlọ́run ọba ló ṣọlá lé ànábì lórí tó wá jẹ́ kóun ní àǹfààní látara ọlá tí ọlọ́run ọba ṣe lé ànábì lórí ìyẹn bá àkídà àdìsọ́kàn tá a fẹ́ mu. ṣùgbọ́n tó bá jẹ́ pé ní téèyàn gbà lérò ni pé rárá aṣíwájú ẹ̀dá fún rẹ̀ ní ọlá kan tó special tó ti yé ń sìn èèyàn ń bá ọlọ́run ọba orogún nìyẹn torí pé ànábì fún rẹ̀ kò sọ pé òun lágbára kan kí nǹkan kan tọ́lọ́run ọba òkọ máa fi lè jẹ́ tiwa àbí nǹkan kan tọ́lọ́run ò yẹ lórí wa fi lè yẹ ní orí wa torí náà tí wọ́n bá ń ṣàdúrà tó bá ní lọ́lá ànẹ́bì a ti ń gbọ́ yín sìn pé ìtumọ̀ kan nínú méjì ló lè ní ìkan tako ìgbàgbọ́ tó dáa ìkejì kò tako àwọn àfáà wa ní gbogbo gbólóhùn téèyàn bá máa lò tó lè nítumọ̀ búburú tó ti yé ẹni bá jẹ́ alágbọ̀yé ẹ̀sìn wọ́n máa ń kó sẹ́gbẹ̀ẹ́ wọ́n máa ń yẹra fún mi. ìdí nìyẹn tẹ́ ẹ̀ fi ní rí àkọsílẹ̀ kankan pé sọ̀hádì kan ṣàdúrà ó wá ní ọlá ànábì. so àwa ta fẹ́ sọ pé tá a bá sọ kọ́lá ànábì ìtumọ̀ tó dáa ta ṣàlàyé yìí làwọn àgbà lérò wọ́n ní kí bá bi wá pé ta la fi jọ àníréyàn tọ́ka sí. ṣètìgbọ́ yìí dáadáa ń sìn ẹni tó àníyàn tòun ni pé ọlá tọ́lọ́run ọba ṣe lórí aṣáájú ẹ̀dá àwà sọ fún pé má wàá kúkú gbogbo lóhùn yẹn torí pé ààrá kọ́ọ́lẹ̀ fáwọn sọ̀hábà máa ń fi ọlá ànábì tọrọ wọ́n sì mọ̀ yí pé ọlọ́run ọba kẹ́ sọ ní tí wọ́n rò débi pé kó fọlẹ́ tọrọ tòun ti pé o nígbàgbọ́ pé ọlọ́run ọba náà ló ń ṣọlá yẹn o ò bá kúkú fi ọlá ọlọ́run tó ń ṣọlá lórí ànábì àtẹ̀mí ẹ́n kò fi tọrọ torí ìyẹn lára kọ́lẹ̀ fún pé ó fi kọ́ àwọn sọ̀hábà ohun làwọn náà máa ń lọ ẹ̀ lórí hóró hadith kan báyìí lálàáfíà tí wọ́n ti ń fi ọlá tọrọ èyí tó wáyé tí wọ́n ti sọ pé bìjáhì kò sọ̀hì kò lẹ́sẹ̀ ńlẹ̀ jáhì ẹ̀ńdàláhì àwìn àwọn kí nìdí tá a fi ṣàlàyé pé ẹni tó bá jẹ́ pé èrò ẹ̀ nìyẹn ká má yára sọ pé à ń tọ̀ ń kọ́ ó ti di kèfèrí látara pé lo gbólóhùn yẹn tó bá jẹ́ pé n tó gbà lérò nìyẹn ó correct ṣùgbọ́n bó ṣe correct tó n tó dáa jùlọ ni pé kéèyàn ṣe kí ni o kó má lò náà. Aleykum salaam wa rahmatulah. Káfíń ẹ ṣe last question, sir ṣó ṣeé ṣe kéèyàn ó ànábì sallallahu alaihi wasallam lójú oorun òjíṣẹ́ ọlọ́run ọba ní gbogbo yín pátápátá èèyàn ọmọ ànábì Adam làṣetánì lè gba àwọ̀ yín fi parọ́ lójú oorun ó ní ṣùgbọ́n kò lè gba àwọ̀ tòun ẹnikẹ́ni tó bá róhun lójú oorun olóró òun lóòótọ́ ni tùtìyé olórí òun lóòótọ́ ni ẹni bá róhun lójú oorun ó róhun lóòótọ́ ni ṣùgbọ́n lórí ànábì yìí tá à ń sọ yìí eh, ọ̀rọ̀ pọ̀ lábẹ́ tí màá fẹ́ bóyá ká ṣe àlàyé yẹn tó bá di alẹ́ ọ̀la ṣẹgbọ́ ṣé èèyàn lè rí lójú oorun bẹ́ẹ̀ ni èèyàn lè rí lójú oorun ẹni bá lóun rí lójú oorun kí la fẹ́ fi mọ̀ bóyá lóòótọ́ lóòótọ́ eh, ohun tó rí yẹn ẹni tóun gbọ́yé látara kóun rà mẹ́bí ó correct tá a lè gbà lọ́wọ́ ẹ̀ àbí tá a lè gbà lọ́wọ́ ẹ̀ a máa ṣàlàyé àlàyé tó bá di àárọ̀ alẹ́ ọ̀la ká má bàa délé ìwọ̀n ìṣẹ́jú kan péré lóko ok. بصرك ومحسن سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أما بعد توعد عليه ولا تواتكي مغرب إن شاء الله